Alhaji Gaga. A'a ah, ah, Sule báwo ni? Ṣé wàá ra ẹ̀? Orí káàdì two thousand ten cents. Ma, Máa wà sọ mi kò ti lo káàdì tán láàrin jẹ́ méjì o. Yorùbá kò lè tán. Kò lè tán láéláé. Ah, welcome to my palace. This is my house. Káàbọ̀ sí ààfin kékeré lára àwọn ààfin tí Ọlọ́run jogún fún mi don't say? Your house? Yes. <laughs> ah, Olamide. A minute, please. Come on. Ah. Kékeré sì lélẹ̀ ìtorí nínú nǹkan tí Ọlọ́run ṣe fún mi. For real? Come on, kilo. ló kí ni nǹkan tó tóbi tó lè dán Oh my goodness! <laughs> This house is so big! Baby i mean ṣó ṣó mọ nǹkan bá ṣe ń bọ̀ látẹ̀ nǹkan mò ń wò pé ibo là ń lọ mo ti wo building yìí from afar ìgbà tó tún tẹ on tí gate man tún ṣílẹ̀kùn fún ẹ mo ní ṣé bíbà yìí náà là ń rí lè wà là ń bọ̀ ṣá oh my god ọlábìdé ace wo bí o ti ń jẹ́ kí gate man mi fẹ́ máa wò bákanbákan ó ń jẹ́ kójú ti ní ilé yìí kékeré lára wọn ilé mi ni fine ibẹ̀ ni mo máa ń like láti máa wájú lẹ́kọ̀ọ́ tó kéré nínú nǹkan tó wà ń lẹ̀ pọ̀ gan-an. Ah. <laughs> you wow me, you wow me. Eléyìí ló ń point, ní small but mighty. Come on, this one is oh small. my goodness. Ah, ó tó làwọn Yorùbá sọ o. Pé. Tán ní ìsúnmọ́ra ẹni, là ń mọ̀ ṣe ẹni. So, ká ní mo súnmọ́ ẹ tó tó yìí, I wouldn't know you have stuff like this. Ah, ah, ṣé rí ẹ wo ẹ má jò yá yín lẹ́nu ẹ má jò yá yín lẹ́nu. Ṣé rí ilé tẹ́ rí? ọ̀gá mi lọ́lọ́ ń jogún rẹ̀ fún ilé tọ́lọ́ ń sì kọ́ ni kò sẹ́dá kan tó lè wò. bẹ́ẹ̀ nu ẹ̀sán ń jà rè sulé um, oh, baby. Nice nǹkan tó ń gbìyànjú àti sọ́nsìn ni pé ìdìmọ̀ tó ń súnmọ́ mi ìdìmọ̀ tó mọ̀ mi ìdìmọ̀ tó ti mọ̀ nǹkan tí mo tó. but you know what ṣe mọ̀ pé mo tún ṣe pọ̀ jù báyìí lọ. really. but ṣíṣe ń tẹ̀lé làwọn ọmọ ṣe. come on darling let me take you inside. ọ̀gá mi ṣé ẹ̀rọ àgbẹ̀ntẹ́ ẹlẹ́bàá ara wọ̀. wo mo ń bọ̀ súlẹ̀ máa rí. ẹ̀rọ sá. ẹ̀rọ sá o. gate fan mi ni má dà lóhùn ó fọ́ ní ìtẹ́jú bẹ́ẹ̀ fọ́ obviously. orí <laughs> ọ̀gá mi ó fọ́ pìtìpìtì ọ̀gá mi ó larí rẹ̀ mọ́ fílà wọ́n bu ẹ̀ láì lóyìn àgbàkì. Ah, dalẹ̀ eh, mo ti fi ta hàn ẹ́ mo ní láti fi inú náà hàn nítorí pé èmi kì í ṣe adára níta má dá ń lé ṣé ọ náà rí i pé níwọ̀nba mo dá níta mo dẹ̀ tún dá nulẹ̀. fíọ́fíọ́ so nísìnyí tí o ti wá mọ̀ nǹkan púpọ̀ díẹ̀ tó yẹ kó mọ̀ nípa mi nísìnyí tí mo ti fi àwọn nǹkan tí o ti mọ̀ tẹ́lẹ̀ tí mo ti fi hàn ṣọkùn yẹn ti balẹ̀ báyìí. babes hmm? ọkàn mi ti balẹ̀ bí omi tútù i tell you yes. <sighs> so now ah, o lè fún mi láàyè láti kọjá and can you give me that thing tí mi ń béèrè fún can you give me your heart. And let me put it here. Kowasi B. Komagbenomi. My darling. Yes, baby. Is yours already? For you. I swear down. <laughs> That's my baby. <gasps> Thank you. Ọkùnrin you, ti balẹ̀ dáadáa sí. Mm, but babes, hmm? nǹkan tó ṣì bá fún mi ni pé irú iṣẹ́ wo pàtó gan-an ló ń ṣe? I mean, what kind of job are you doing to make you have this kind of big house? Anyway, clearing and forwarding ni iṣẹ́ tí mi ń ṣe. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe, iṣẹ́ tí mo lórúkọ ń díẹ̀ dáadáa ni tí àwọn èèyàn mọ̀ mí. Létà tí ìrìnàjò yẹn bá ń continue lọ, tó bá túbọ̀ tún mọ̀ mí ju báyìí lọ, tí àwọn èèyàn bá máa máa sọ̀rọ̀ mí létí ẹ̀, wọ́n á jẹ́ kó mọ̀ pé nǹkan tó bá le jọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í Torí pé para mọ́lẹ̀ mi kọ́rọ̀wọ́ sí. Hmm. Ọmọ jẹ́jẹ́ ni mí. Yes. Clearing and forwarding. That's what I do. Wow, that's a nice job. It's a nice job, darling. uh, <laughs> because um, mo máa McLaren and forwarding náà díẹ̀ dear. pé mm. wọ́n máa ń make cool cash níbẹ̀. Ed bọ̀ sọ́mọ kí nǹkan tó fọ́ ni ni pé kò síṣẹ́ tí ò dáa nílùú tàwa yìí. Mm. Kò síṣẹ́ tí èèyàn ń ṣe tí Ọlọ́run lè gbàdúrà yàn. Èyí tó ṣe kókó ni kọ́lọ́n fún àlùbáríkà ti ṣe yàn. Sori àlùbáríkà tó wọnú iṣẹ́ tèmi <laughs> ló fa àwọn nǹkan díẹ̀ díẹ̀ mm. tèmi ṣe ìtúwọ̀ robo tóbi gan. Àlùbáríkà ni mo ń jẹ nítorí ọmọ àlùbáríkà ni mi ọkọ mi lágbára Ọlọ́run àlùbáríkà yẹn kò ní tán nínú ayé ẹ̀. àmín. ṣé wàá rí láti wákàtí tí mo ti dẹ́sẹ̀ wọ inú ilé yìí ìlọsíwájú ẹ wá bẹ̀rẹ̀ sí ní lẹ́kàn sí. àmì ọlọ́run. sórí gbogbo àdáwọ́lé ẹ báyìí àwa máa yọrí sí rere. Hmm, ìyá aládùúrà mi. o ní ṣàṣetì mọ́ o. Ah, àmì ọlọ́run. because you hmm. really make me happy. for real. yes. and i'm happy you're happy. Ah, a day with you. I mean, just a deal with you. A day that i decided to give you my time. It's been the most happiest day of my life. Wow. For you. Yes. I'm happy you said this, darling. mm. <sighs> Now tell me, Kilo Fetch, eh, what do you care for? What do you want to drink? What do you want to eat? Maybe this is my house. You don't have to do all that for me. Just show me the kitchen and let me make some dish for you. That's what I'm waiting for. and <laughs> let me show you, darling. Come on. And I'm gonna show you my bedroom. Wow! I can't wait. Come on, baby. Let's go. Thank you. Ah. lo ọmọ Bọ́lá Àyìndé kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà ó mọ̀ pé mo kì í ṣerú èèyàn báyẹn tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ eh, <laughs> ìwọ náà mọ̀ pé òjò tó ń rọ̀ tí ò tètè dáhùn ló ń kẹ́ ẹ lẹ́kọ̀ọ́ mẹ́díyẹ but irọ́ náà ni tó bá kù dẹ̀dẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ́wọ́ lù á fọjọ́kọ́jọ́ ẹlẹ́yìn òdì ni <laughs> màá wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi of course èló ní two million yeah o tó bá kọ́ ọkàn àdán adán fi rọgí ni. baby. yes ó tọrọ ni jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ létà má jẹ́ kí please And now, ó ṣàgbọ́n nǹkan tí mi ń what's that. darling. mo ṣe sọ̀rọ̀ ni mo the kitchen No, really. Yeah. sì nǹkan kan jàre. no something is wrong come on talk to me. iṣẹ́ should come tó to the kitchen ti clear ni láti bíi three days nísìnyí so. Okay Eh, Man nǹkan báyìí wà Malam Bashiru la máa ń pè owó mi wà lọ́wọ́ ó yẹ kó ti send owó yẹn sí mi owó yẹn ni mo ní ìdòwò ń bẹ láti lè fi clear nǹkan tí n fẹ́ clear mm. so now nísìnyí tó yẹn ò tí wọlé ń sin ó ń delay ṣan iṣẹ́ tí mi lè sọ ìkẹrẹ̀ fifteen million ní gain mi lórí ẹ̀ two million péré ló wá ń dá mi ló kó máa wo ṣé ìṣù o. wow fifteen million. yes that's huge. tẹ kéré àti ìyá tẹ rí nǹkan kan fi yẹn ṣe bó jẹ́ kí wọ́n tún fi wá aṣọ ra fún ẹ àbí nǹkan kan yìí ná. of course yes. Ah. yes baby. But ma mm. stress already ìjà rẹ̀ ah, darling. No, no, no, no. Oni no, I have to stress myself. Come on. Ah. Say fifteen million ba wole o mo nǹkan tó máa ṣe ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ eh, wọ́n ò ní láti máa ara ẹ̀ nà bébí. Bébí jẹ́ ara mi. Fifteen million yẹn náà ó ní nǹkan tó máa ṣe ní gbogbo àwọn plans ta nílẹ̀. Ó tẹ̀ kéré jàre nínú nǹkan tó lọ ń ṣe máa ṣe. Bọ̀ nǹkan tí mò ń rò ní pé ó microfinance kan tá a máa ń lò Mo ń bóyá apply fún you know wá dẹ̀ máa yọnu salary me. at least kò fi ṣiṣẹ́ yẹn kí gain tó huge yẹn fi jáde. What do you feel? bó ti ẹ ṣe nǹkan tó fíìwò nǹkan tá a máa ṣe nìyẹn. báwo lámìrè mi ò fẹ́ kó máa stress ara rẹ̀ mi ò láì kó máa ṣe wàhálà ó yẹ kó jókòó ọ̀nà norms ni kó kó máa káwó kó jí kó káwó kó sùn kó káwó kó jẹun kó káwó kó mú nǹkan kó káwó. bíbí tó ṣe gbọ́dọ̀ rí ó dùn mí pé time to dé sí mi ìfẹ́ máa ro nǹkan mí ní ọlọ́run inú ilé mi ó máa máa rówó everywhere ní náà má ṣe wàhálà darling I will be fine. say that again. number one whatever ti ń bá ń ṣe fún ẹ mi ò ṣe lásán mo fi ń túbù jókòó mi ní ṣe for crying out loud. I know but. and you then ọ̀rọ̀ ohun tó ń sọ pé màá jókòó a máa raṣọ fún mi àwọn aṣọ kìíní forget it o èmi ò kì í ṣe irú ìyàwó bẹ́ẹ̀ yẹn o oh. no no no even kò ní fifty billion I still gotta work of course yes mi ilé jókòó sílé o. and that is why I love you you know. <laughs> Thank you, my darling. You're most welcome. Darling, thank you always. You're most welcome. I appreciate it, okay? Mm má jẹ́ kí yẹn bọ̀ ọ̀gá ẹ̀jọ̀ come on. baby mo fried rice. yeah mo ní ìdòmí náà kọ́kọ́ mi ti lè wọlé. Yes. You really want water or yeah. Chapman? No, water. Just I bet you Chapman, come on faith. Ah. Smile up. Mm. All right, darling. Uh, Lani Lassa. Yes, darling mo máa change àwọn furniture sí category next week lágbára ọlọ́run. oh sorry mi àwọn ti sọ fún ẹ pé mi kí n máa lo furniture kọjá àti sí ṣé mi sọ fún yín. babes ṣé furniture mi àbí this very furniture. this very one of course. baby these furnitures are still new. to you but to me they are not because nǹkan tí n ti fi kọ́ra nìyẹn. ṣé o notice pé nígbà tó ní kí n jókòó lẹ́ẹ̀kan mo fẹ́ jókòó ni níbi àwọn tó máa wá kó ń bọ̀ ti dé ti bá ti pé mo kàn need one point five million lọ́wọ́ ẹ̀ ti yẹ because mo ti order already so mo kàn need owó yẹn tí àwọn owó tí mi retí máa fi dé so kí n kò kó mọ ní tán. babes. yes darling. of course ọmọ pé mi ò ń dúró sórí títí alẹ́. of course ọlọ́run ní jẹ́ kó rí rẹ. one point five million where do you want me to see that. baby. mi ò ṣiṣẹ́ juṣẹ́ secretary yìí náà lọ. èló ni sálárì mi in fact èyí tí mo ṣe yẹ ẹni last week mo ò tí ì san padà mo gbà á lónìí i will pay you back. but ẹ eh, kò trust mi pé gbogbo tí mo gbà lọ́wọ́ yìí ni mo máa fún ẹ padà náà pẹ̀lú rọrùn sórí hmm? gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìkọlẹ̀ kí n ṣe fọ́tẹ̀ ambode ló da gbogbo ilé lẹ̀ yes ambode ló da gbogbo ilé náà because ó gbowó kan lọ́wọ́ federal understand ọ̀nà yẹn ọ̀nà federal ni òun wá gbowó federal yẹn tó ṣe gbowó federal ó yẹ kó fowó federal yẹn ṣe ọ̀nà federal ni but wọn wàá fi owó yẹn ṣọ̀nà federal ó wà náwó federal àǹtí mi dẹ̀ ṣe ń wọ ìsìn ó lè fẹ́ lọ dípò máa lọ ṣẹ̀wọ̀n federal ìdí nìyẹn tó ṣe jẹ́ wá bèmí ọmọ federal pé kémi yá òun lówó kóun lè fi ṣọ̀nà federal ninety million lówó ti yá. <laughs> what's that. did you just say ninety million. yes i said ninety million not ninety billion. ṣùgbọ́n pé bó ṣe ń ń sọ̀rọ̀ Ambode látẹ̀kùn mò ń wò pé níbo ló ń mórí lọ kí ló kàn wà tí Ambode so you mean you know Ambode one on one. baby why are you doing like this ṣé o fẹ́ kí n ṣe máa gbéraga fún ẹni ṣé o mọ̀ pé o downgrade mi ṣá no o downgrade mi o ti ń jẹ́ kí inú máa bí mi náà mò ń sọ̀rọ̀ Ambode okay you know this guy na Pasuma tó ń kọrin. bá wá sí. ìjẹta ó ṣì wà ń bí náà jẹ́ kí Sule let me call Sule ó wà ń bí níjà láti seven àárọ̀ ló wà ń bí the seven rọ̀lẹ́ tó ń yọ omi lójú. ah mo kọ̀ mo ní mi yọjú sí do you know why because ó kì mí lẹ́ẹ̀mẹ́ta nínú rẹ́kọ̀dì ẹ̀ mo dẹ̀ sọ pé mi fẹ́ kí èèyàn máa kì mí jẹ́ kan lọ kí ló ṣe ò ń downgrade mi o náà mo pọ̀ ju gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ náà like mo pọ̀ mo ń ṣẹ̀dá àwọn èèyàn tó mọ̀ mi ọ̀pọ̀pọ̀ lọ́ máa ń pè mí náà. I don't like this. Because I'm just surprised. Pé ọkọ mi náà mo rí àwọn èèyàn ńlá ńlá àwọn èèyàn jankan-jankan báyìí. Darling. O mean pé àwọn ló máa tábà máa wed ní yẹn o. Darling, I need a kiss, please. <laughs> Because tension ara mi, o ti. Ṣé sórí ẹ̀ pé rárá ṣá? àtìgbà mo ti ń gbá géètì mi báyìí. ta ló ni mọ́tò. etí ń dùn ẹ ní ṣé wọn ni mo bá wí who owns this car. Mr. yìí kí ló ṣe é bébè ó dà pé iná ń jó lọ́fọ̀ àwọn kókó. iná there's nothing on the gas. o ah! invite àwọn ẹbí ẹ wá sí ilé tó jẹ́ kí n mọ̀ ni ọ̀gá ẹ má ìwọlé ọ̀gá ẹ má ìwọlé. trash kò ló ah. Ah. who was this car. ọ̀gá ẹ má wọlé ọ̀gá mo mọ nǹkan tí mo ṣe má wọlé o. Ah. bébí jọ torí Ọlọ́run. what's wrong with you kí ló ṣe é. anybody bá bèrè mi sọ pé màmí rí ṣọgbọ́n sọ pé mi ò sí ń bí o ṣọgbọ́n. anybody what's wrong with you kí ló ṣe é now. ẹ káàsán sálẹ̀ béèrè. níbo. sorry please what's going on here who are you. what do you mean who am I in my boyfriend's house. just said your boyfriend's Of course, yes, in my boyfriend's house. Baby, stop playing pranks now, did they? Boyfriend, I don't sorry that. Baby, come now, you play pranks. What if you want? ṣáwọn bàbá ọkọ mi lele in This is your younger brother or something? What? Taniano? Oh, okay, your elder brother. Ẹ sir. Keep quiet! ibi kíkọ àìmọ iṣan yìí jọ torí ọlọ. ẹ súnlẹ̀ dànù ṣọkẹ́ àwọn ẹbí ẹ̀ wá sínú ilé ni tí kò sọ fún mi. ẹ sà ọmọ àdúgbò ni mí every sunday tá a bá ń play ball ní ibi field tó wà níbi ìsàlẹ̀ báyìí tá a bá lọ straight ọ̀pá máa yà sí left yẹn èmi ni máa ń wọ number seven tí àwọn èèyàn máa ń pàtẹ́wọ́ fún pé mo mọ play ẹ̀ mọ̀ mí dáadáa. Oh, ìwọ ni sí Ronaldo. no sir ìkọ́ ni sí Ronaldo but ọ̀rẹ́ mi ni sí Ronaldo nínú tv oh fáǹsì Ronaldo dẹ̀ tún But Eduna, what's going on? Has my house become a place where every tom, dick and harry have access to? Báwo ló I don't understand what's going on. Mo ṣeré mo ṣeré Sule, ah. where is this idiot? Excuse me, sir. just, I'm confused. Yeah, baby, what is happening? Baby, I'm alone lọ́ni ilé, àwọn lọ́ni don't say anything Listen again. Listen to me. Huh. This is my own house, and I don't know this young man. Yes. Yes. Kúnlẹ̀, eh? kúnlẹ̀, kúnlẹ̀, kúnlẹ̀, àwọn lọ́ni ilé, kúnlẹ̀. Ah. Okay. Ah. Ọmọ ọ̀tọ́ máa ṣe é sí pé nọ́mbà mi jọ pàpà sọ fún mi wípé ó fún mi ní one drop of soldier tilẹ̀kùn lock everywhere. Ah! Ah! Ah! ẹ jọ sọ ọlọ́pàá ní kẹkẹ má pè sójà ẹjọ má kí sójà náà mi ẹjọ tó bá náà mi wá ná díẹ̀ kúrò nù éètì mi tí mo ṣe débi gangan ni pé mi àti Sule lájọ plan ẹ Sule mọ fún ní ẹgún kan yẹn mo kí mo sọ fún tẹ́lẹ̀ pé eh, nọ́mbà seven ni mo máa ń wọ aṣọ ọmọ gbọ́n tí mo dẹ̀ jẹ́ ọmọ títí so mo kàn fi ṣe scope nítorí pé kí n lè gba ìró nídìí wọn kí n kàn fi bọ́ṣọ lára tiẹ̀ mo fi afọ́n big boy. Ah! bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ̀ ti fún mi ṣe bọ̀tẹ́ ìdí tó dì mí ló jẹ́ kẹ̀ ti bá mi bí normally bá ṣe máa ń ṣe máa ti lọ ìjọ tó yọ ọlọ́run sá. tó bá tẹ̀ fẹ́ gbàrò nídìí ẹ̀. bẹ́ẹ̀ ni sá. venue tó bá ti tàró nídìí ẹ̀. inú ilé yín kọ́ ni mo lò sá títí rúùmù yín ni àjọ ilé tó ti gbàrú báyìí àbí stadium gbàrúgbàrú ni ìwà. ẹjọ sá ẹjọ sá má bínú ọmọ ọkọ ẹ má bínú ẹjọ sá gbogbo ti yé mi ẹ kọ fún mi níṣẹ́jú kan kí n sáré bá fi lọ́rọ̀ ṣé ló sọ pé wọn kọ ló ní ní báyìí. èmi náà nínú ilé yìí bọ́ tínú fọ́tò ló wà mú bí mi ní kọ́ ló ṣe fún mi ẹni tó nílé ló dúró ìjọ tó lọ. sọ ìjọ kan ṣoṣo tí mo pariwo láti jọjọ́ ipò múnú mi dùn ẹjọ́ yọkọ lọ lọ tún mi jẹ́. láti má ti rò pé mo ṣe lè múnú ẹ̀dùn dé bẹ́ẹ̀ wọ́n lè change mind mi. ẹ má pè sọ́jà ayé mi ti bàjẹ́ rẹ̀. baby baby everything will be fine baby. ṣé ẹ̀sà ó ti faint o. what the drama that kí ló ṣẹlẹ̀ ń bíbà. she just fainted. so faint ni àbí àbò oúnjẹ mọ́ she fainted. ok ah kò faint ó sùn nìsàn ó yẹ jí máa sùn bébì jí wà lọ́tọ̀ jí wà lọ́tọ̀ jí wà lọ́tọ̀ ẹ̀sà ó máa jí sí ẹjọ́ torí ọlọ́run bébì jí wà lọ́tọ̀ jí máa sùn bébì bébì army is coming jí. bí akínọlá ó ṣe bà ìrìn àjò ìfẹ́ wa jẹ́ nìyẹn ọjọ́ kan ni Akíọlá fi jẹ́ kí n mọ rírì ìfẹ́. ọjọ́ kan náà ni Akíọlá fi da ìkorò sínú ayé mi. Mọ́lólú. tìgbà yẹn ni mo ti pinnu lọ́kàn mi pé mi ò ní fún ọkùnrin kọkùnrin kankan ní àyè tàbí àǹfààní láti wọ inú ayé mi mọ́. Um, Ọlámídé. Um, sorry, mo ṣe wà èmi ò wòye pé ó yẹ pé òun gba èèyàn kankan láàyè láti wá sínú ilé ayé ẹ kó dẹ̀ da ikọ̀ sí torí pé ìwọ tí mo ń wò ọlọ́run da ẹ pé odò ń wò lójú ó rẹwà lóbìnrin ó ní ọpọlọ odò orí mọ́yàn o ní ìwà o tún ní ẹwà wáyé tó ṣe máa wá gba ọkùnrin kan láyè kó wá sínú ilé ayé ẹ láti wá dalé ayé ẹ rú ìyí iṣẹ́ rèé ó bẹ̀rẹ̀ sí ṣe ségesège o ò ní wá ẹjọ́ tó bá tún jàjà wá náà o ò ní concentrate gbogbo nǹkan tó bá gbé fẹ́ ṣe wọn á dá gbogbo ẹ̀ pọ̀ why Ọlámídé mú bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ni má fi ilé ayé ẹ lẹ̀ fún ẹ̀dá àlàyé kankan láti máa control ọlọ́run ló dá ẹ ọlọ́run ló ní ilé ayé ẹ ìwọ dẹnu wàá sọ bó ṣe fẹ́ kí ilé ayé ẹ rí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run àlàyé á ṣe ọkọ tiẹ̀ fún ẹ á fún ẹni tí wàá máa pè ní bàbá á fún ẹ lẹ́ni tó máa fún ẹ ní ìdùnnú àti ayọ̀ ọkàn á fún ẹ ní adé orí á fún ẹ ní egungun ìhà ẹ á fún ẹ ní ẹni tó máa ṣe bàbá fún àwọn ọmọ ẹ. Ami Oshiomololu, thank you so very much. Uh, okay, Olamide, mo mọ̀ pé ẹ kò lè lò yẹn láti fẹ́ fi tì mí sọ́nà. Give me hands. I want to show me that radiant smile. Come on, yeah, let's smile. Show me your 32. <laughs> you know I love you so much. And you're so dear to me. Mo ṣe dọ́fíìsì náà parí mo ní ọmọ yóò tó wá. Mo máa gbọ́dọ̀ lọ yọjú sí i. Torí ẹ̀ mo ṣe ní kí tiẹ̀ kọ́kọ́ wá wọ̀ ẹ̀ náà. Ṣé ọlọ́mọ àrùn mo ṣe tó bọ̀? You know I don't play with you. I'll always be there for you, okay? Thank you. Thank you so much. Mo fẹ́ gbọ́ tèmi máa Oh, <laughs> what? kankan bá ṣàmà jáde báyìí. ẹnu mi ló máa jáde sí. kí ló bẹ́tà kí five ó dà kàn fi ẹ kò sí wàhálà wọn kọ five fún ẹ lọ hospital. mo lúgọ tiẹ lẹ́yìn ah, ta ló ń gbé ẹ ò gbé kọlẹ. èyí ta ó ja alága jù èyí ta ó ja múra. ò gbé kọlẹ. Yeah. Don't disturb me. Okay. <laughs> Ah, hey. Ọbẹ̀ ṣe lọ́tẹ̀. Oo, ìwọ, ibi tó bá ń lọ máa bẹ́ẹ̀ lọ. Yeah. Wà á ló dé. Ìwọ bèbè náà wà á sọ̀tọ̀ yìí. Kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà torí ọlọ́run kò máa disturb mi? ó dẹ̀ gbé náà wẹ́ẹ́. no àwọn ó máa jẹ́ lose concentration gbogbo ẹ̀ náà níjọ́ ọ̀rọ̀ owó lọ wọ́n ní ìdòwò ni. ọ̀tẹ́ni yẹn fi ń pè léraléra báyìí. ẹ eh, ṣèbí tí yorùbá ti pè ọ́ lẹ́ẹ̀kan méjì tó gbé you just stop jẹ́ ká má dàgé mi rò mo mọ ọgbẹ́ tó ń dà ọ́. Hmm. <laughs> I think you have a message. Same person on it. òde ká mẹ́sẹ̀jì. ọ̀rọ̀ owó ni mo ti wò lójú ẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni èmi náà ló ń lọ ṣe fà in fact. ó lágbára o four here about three here. hey six six. wow. èyí yàtọ̀ ọ̀yà jáde

It's actually better like this. Babe, babe, I'm good to go. I'll ah, come. Yeah, my dear. What's you ready? Yeah. Okay. Um, mo ti prepare breakfast. Oh, I'm sorry, me n lè jẹ breakfast Lenny. Orí pé call ló jí mi hmm, There's serious issue in my office, so. I need to go and quickly attend to it. Okay, Jackie Cyber Sheti Diek, we are going to say Mokotomalo. Some other time, when I come back, you know I love you. I'll soon be back. Come on, baby. Sorry. Mm. Sorry. I'll see you soon. a ah, kì í change o ọmọlolú. ìgbà wo lọmọlolú bẹ̀rẹ̀ sí fi passport sórí fóònù ẹ̀ mo rò pé èmi àti ẹ̀jọ́ ṣòfin inú ilé ni pé any one of us ò ní fi passport sórí fóònù òun dẹ̀ kì í ṣe èmi ọmọ. mo ti ṣe breakfast fún kò tún lè dúró jẹun kó tó ti gbé jáde lọ sí iṣẹ́ láti. kí ló dé. kí ni ò dé wáì tó yẹ pé all the time your mama send love message sí mi iye òtútó wàá máa call me all the time ó jẹ́ kí fóònù mi sí mi ó wá sọ bí dẹ́n tó tó tó máa fi password sórí fóònù nítorí ìyàwó mi. Um, ọmọlolú um, i'm so sorry kò ń ṣẹjọ́ èmi náà mi ò kàn lè control feelings mi mọ́ ni i mean your thoughts keep running through my mind i couldn't sleep all through the night but mo promise ẹ pé màá maintain ẹ anybody òde ní mò ń pa ẹ. dọ́dọ̀ ọ̀rọ̀ rádaràda ò ló sọ yìí mo sọ pé mi ní interest nínú kan mo ní mi ò fẹ́ kan sọ pé ẹnì kankan ò ní mọ̀ sí wọ́n jọ nítorí ọlọ́run mi ò ní interest à ń sọ̀rọ̀ Benin ìwọ ń sọ̀rọ̀ Òṣogbo mi ò ní interest nínú gbogbo rádaràda o. ọmọlólú kò dẹ́ ṣẹ́jú èmi náà honestly àtìgbà tó ti gbà mí nímọ̀ràn lórí ọmọkùnrin tí mo gbé gbogbo ọkàn mi lé tó padà já mi sí kolobo pẹ̀lú ìhà tó kọ sí mi òun ló jẹ́ kí n develop feelings yẹn fún ẹ mo kò wọ́n pé ṣé irú ọkùnrin bíi tiẹ̀ yìí tún ṣì wà òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ tó pọ̀ bẹ́yẹn ọmọ lólùjọ I beg of you please I just all I need is your attention and your love fine. Obviously, I know you're married. And I promise you that I'm not going to disturb you. I'm not going to break your home. I just... Thank you. Ọ̀rọ̀ tó sọ yẹn, ipe òmùkòmù ti marry yẹn. That I have a wife, thanks for that. Please, stop sending love messages to me. Stop calling me. Ah, ah, Ọmọlọ́lọ́. èmi nígbàgbọ́ pé ìwọ ló máa múnú mi dùn pé ìwọ dẹ̀ ló máa pa mí lẹ́rìn ayọ̀ please Ọmọlúlú don't make me cry again I want you to wipe away my tears Ọmọlúlú please I love you I love you please. wọlé wọ́n wọlé táwọn ọmọ orílẹ̀ ìgbà chẹ́ǹjì <laughs> jọ́jọ́ báwo ni ibo ló ń lọ báyìí. mo fẹ́ gbọ́kadà mo lọ sí street kan bẹ́ẹ̀. ọ̀kadà ní nọ́mbà náà. zero eight zero. zero eight zero. three three. three three. eight eight. eight eight. two two. two two. three three. okay. eight eight. all right. <laughs> John John ìwọ ọmọrin láì gba change <laughs> wow. <laughs> ojú tó nice to see you. ọ̀rọ̀ yìí ló fa àárín ọkàn fún mọ́mí nígbà tí láti jẹ́ kó yé wa pé àwọn lọ yáwó ń báńkì àmọ́ aṣáà ti ẹ̀dúpẹ́ para wọn ti balẹ̀ ń even though tó jẹ́ pé gbogbo nǹkan tí mo ní ló lọ sí. Hmm. ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣòro àwọn ẹlòmíín wọn á ṣàárẹ̀ wọ́n á náwó lé wọn lórí gbé wọn lọ sí gbá gbé wọn lọ sí odò eventually wọ́n á pàpà lọ sí ni ẹ̀mí gangan lójú adẹ̀dùpẹ́ lọ́wọ́ lọ ẹ báwa ni ọkọ àtọmọ ńkọ́. ọkọ <laughs> ṣé torí pé ojú gúnrégé báyìí gbogbo ilé camouflage ni o ẹ kí n má bàa yọ sí ẹ ní yọ ìyà ni mo ṣe dọ́gbọ́n tí mo dá ẹ wọ ìtàn mi nìyẹn ìyẹn kọ́ ló gbé mi wá bíbá gbogbo ọ̀nà tó bá lè fi ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ mo nílò iṣẹ́ o torí mi ní nǹkan kan mọ́ lákàwọn ṣé gbogbo ètò orí yìí àwọn aṣọ téèyàn ti nílé tẹ́lẹ̀ téèyàn sọ. come on ah <laughs> ṣé wọn ló ní láti máa sọ gbogbo wa tó tó ní ìkin tó lè ṣe nǹkan fún ẹni for goodness sake kò sí nǹkan tí mo ti dà láyé kì í ṣe ń pa agbára mi ń pa agbára ọ̀rọ̀ Ọlọ́run ni àti torí tiẹ̀ ni níbi tí mo wá rí nǹkan tí mi ò lè ṣe fún ẹ ẹ jẹ náà ní láti ṣe pé orí ẹ máa bí mi ìyá ẹ̀ dẹ̀ máa jẹ mí ṣètò ọ̀rọ̀ṣẹ́ ṣètò owó tí a fi yẹn lẹ̀ ó ti di ṣíṣe báwo dẹ̀ lẹ́gbẹ́ dé. inú mi ṣe dùn sí i. jọ mi lójú ah! ìwọ ọmọ tí rí i. ọ̀rọ̀ tó bá mi wá lójú kí n ṣe bí ọ̀dẹ̀ o. kí ló máa jẹ ẹjẹ kọ́sẹ̀ kọ́kọ́ bẹ ẹ ah, jọ kọ́ bẹ gẹ́tọ̀ jẹ. Ah, blessing. ọlá mi ẹ kú ojúmọ́ ṣe dáadáa ló jí. dáadáa la jí ẹ kú òwúrọ̀ ìwọ náà ń kọ́. ah dáadáa ni o. Ah, dáadáa la máa rí o. àmì o um, mo ní kí n béèrè lọ́wọ́ ẹ ní pé táìmù la máa ríra lẹ́nìí and then níbo gan-an láti máa pàdé. ẹ máa ibi tí mo bá àti mo ti máa ń pàdé yẹn Maria all right then mama expect calling. yeah love you. i love you too. àti gbọ́ go mo now stop calling me ilé mo wà. ọmọ lọlọ. yá báwo afa. Money ní kí n wá um anything will be alright. àmàlà ńkọ́. àmàlà náà okay um ṣebí o jáde lẹ́nu. Um, mi ò jáde bọ̀ mo kàn ní meeting rànlẹ̀. meeting. yeah just a short meeting. all right. ṣáà máa ń jà tó dẹ̀ máa ń parí ẹ̀ kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó lè dárí jì o ó ṣe mí náà ìdánwò gẹ́ ó ní ó ṣe mí. ọlá mo ṣe é ọlá mi mo ṣe é. a ní ò ṣe é sẹ́yìn. ok tí mi bá ṣe kí ló dé tó fi wá ń ṣe ṣìnà kí ni nǹkan tó rí níbẹ̀ kankan kí ni nǹkan kan tó ń wù ẹ́ nínú ẹ̀ kí ni nǹkan tó ń interest ẹ̀ nínú ẹ̀ kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ tí mi kì í ṣe fún ẹ kí ni nǹkan tó wà bí ẹ̀tọ́ mi tí mi ń ṣe fún ẹ nínú ilé kò sígbà tó lọ fẹ́ jẹun nínú ilé tí mi dáná fún ẹ tó bá jáde lọ kó tó dé láti ibi iṣẹ́ mo máa ti bọ́únjẹ lẹ eré lọ́kọláya tó ṣe kókó jù tó jẹ́ pàtàkì láàárín ọkùnrin àtobìnrin Ọlọ́run kò mọ̀ sígbà tó pè mí tí mi dá ẹ lóhùn mi ò ever reject ẹ for once lálẹ́ lọ́sàn-án lóru láàárọ̀ kùtù gan gbà àìmọye ìgbà míì kan tó jẹ́ pé màá fẹ́ jáde báyìí wá nínú dandan àfi láàfin kí n wọlé lọ mi ò máa fìgbà kankan kọ̀rọ̀ sí ẹlẹ́nu ṣé kí náà kí ni nǹkan tó tó fẹ́ tì mí fi tẹ̀ lọ́rùn. To be very candid, I can't hurt you forí mi lè ṣe nǹkan tó máa bẹ̀ inú jẹ́ I promised you nothing like gbogbo nǹkan tó ń sọ yìí mi yìí ṣe ṣìnà sẹ mi yìí ṣe ṣìnà see I cross my heart orí ẹ mo ti promise ẹ I will never deceive you please now àmáyìndì mi láì bó ṣe kúnlẹ̀ téèyàn bá wọlé sí wọn náà kọ ẹ fi hà jẹ. no i'm fine like this. you I'm, can be. I, i said i'm okay. you can be fine please ah, get up. ṣòrí tó bá jẹ́ pé bá ṣe máa resolve issue yìí and then i'm fine. We can resolve it like this please sit down please just get up please please <laughs> sorry just sit down. for real i love you please it will be well. jọmjọm ó yẹ kó mọ̀ pé adìẹ tèmi náà ń láàgùn ìyá ẹ̀ ní ọjà mọ̀ ẹ̀ wo ọ̀rọ̀ egungun ọkàn mi báyìí ló wà mí ì lè gbàgbé ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó mú mi lọ́kàn gan ju gbogbo nǹkan tó ń sọ ẹ lọ ọlọ́run á wà wa all right <laughs> ma pray pè tó ní kí ṣàpàdé ẹ̀ halfway ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà o ah, ẹ̀rù bà mí ó ṣe kù sí. ẹ wọ ó wà. ó wà. bẹ́ẹ̀ ni. ọ̀yá ṣáàwò mo gbọ́. Ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ gidi gan nínú ilé mi. nínú ilé. Ah, ó ń ṣẹlẹ̀ nǹkan tó pọ̀ ń ṣẹlẹ̀ nínú ilé mi kó tẹ̀ tó di pé gbogbo ẹ̀ bọ́ sí nǹkan tí ò dáa òun ni mo ṣe ní kí n tètè kí gbàǹjarè síta kí ló ń ṣẹlẹ̀ jọ sọ fún mi jọ jọ please. ọ̀rẹ́ yín ni ọmọlolú ọmọlolú ti change ó ti yàtọ̀ pátápátá sẹ́ni tí mo fẹ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi mọ nǹkan tó rí tó fi wá jẹ́ wípé ojoojúmọ́ báyìí òun ọmọlolú fi ń kóbìnrin bẹ́ẹ̀ ni ló fi ń ṣèṣekúṣe. ìyàwó mi mo mọ̀ pé tí o ò bá rí o ní sọ. You understand? Um, I don't know how far bó ṣe, bó ṣe wà concrete sí, àmọ́ <laughs> ìwọ tí mo mọ̀ dáadáa, um, bó ṣe wá sọ pé ẹ kóbìnrin yẹn, ò ń sọ nísọ bí ìgbà tí jẹ́ pé ọ̀tọ̀ ni tó máa gbé láàárọ̀, ọ̀tọ̀ ni tó máa gbé lọ́sàn-án, ọ̀tọ̀ ni tó máa gbé lálẹ́. Tó bá dẹ̀ tún wá sọ pé kó yẹn, tó bá sì sọ pé ẹyọ ó ṣe é ṣe kó jẹ́ pé ó ṣe é bẹ̀rẹ̀ àbí ṣe pamọ́ síbi kan tó jẹ́ pé ìwọ rí i tírú àwọn ò mọ̀ sí bó tó bá sọ pé kóbìnrin o ti ń sọ ní sọ pé ó ń ko ó ń fi lá gbogbo wa lójú àwa tá a súnmọ́ àwa kòríkòsùn ẹ̀ náà àwa náà mọ̀ sí mo fẹ́ kó dẹ̀ńlẹ̀ ọgbọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan mo ní kó bá mi lọ straight sódà káyè tí wọ́n bá ṣe máa address ẹ̀ ká tètè pawọ́ ìbọlẹ̀ ká gbàgbà wọlé pàápàá. ṣeré tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ à hmm. ní kúrò ń bíbá ẹ̀ lẹ́nu kò ṣàǹṣe pé bóyá mo pè yín nírú ìpè báyìí rí látọ̀dọ̀ àìhẹ́ mi ò dẹ̀ ń ṣe èèyàn mi kì í ṣe èèyàn tí ò dá mi ń ṣe ẹni tó máa ń kọjá àyè ara mi mi ì dẹ̀ ń ṣe obìnrin tó máa ń ṣọ́kọ ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ kiri bó tí mi ò bá rí mi ò ní sọ síta ah. Ọmọlúlú ti ń ṣèrànù ó ti ń ah. kóbìnrin ó ti ń ṣèṣekúṣe I know what I'm talking about ẹ ah. jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ kó tó di pé ilé tó ti ń dùn tó ti ń láyọ̀ kó wá tó di pé ó máa di kíkan ẹ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́ tó lọ lọ́ṣẹ́ rí gbogbo àwọn ọmọ tó wà ń ta sìn kò sí nǹkan méjì tó ń wá kiri bí ò ṣe pé kan balẹ̀ aláyọ̀ jẹ́ wọn láǹfààní kankan tó fẹ́ ṣe fọ́kùnrin because I, I, I, just, I just don't know mi mọ nǹkan tó fẹ́ mi mọ nǹkan tó tún fẹ́ tì mí fi tẹ́ lọ́rùn. orí mu báyà bí. Ah, mo mú ni o eh, mo mú gidi ni o. it's alright o le o le <coughs> o le rí ti oyin orí kó ti affect me i'm i'm i'm just i'm still in shock kò yẹ because èmi ò rí nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀rì but ìwọ tó jẹ́ pé wọ ìyàwó ìwọ náà ló ní more rights àti opportunity láti mú báyìí what I would do is this máa um, um, bá sọ̀rọ̀ mo fi ń dá ẹ lójú pé within a short while wàá rí àtúnṣe má sọ dìjà kò má gbò lẹ́nu má ṣìwà òsì má fi ẹ̀tọ́ ẹ̀ dúró fún oúnjẹ lásìkò máa jẹ́ kó bọ̀ tó bá ṣáà deserve máa fún because mo mọ ohun mọ ẹyin obìnrin bí ẹni máa bẹ̀rẹ̀ sí ń sẹ́yìn láfọwọ́kàn mi o má ṣe gbá kan o má tó lè síta jù ó ti gbọ́ that one tó sọ ah, ibi tó ràn mí dé gan máa jẹ jù bẹ́ẹ̀ lọ and ká tó rí ìṣẹ́jú díẹ̀ bẹ̀rẹ̀ sí ń rí ìyípadà ẹ gbọ́. no problem. ìwọ máa bínú mo really appreciate ọ̀nà tó fún mi because tó bá no sọ fún mi tó bẹ̀rẹ̀ sí ń change sí kọ́ tó gbẹ̀dẹ̀ dàrú kí tó gbọ́ kí la fẹ́ ṣe sí i ṣe gbọ́ gbọ́. ṣe gan ṣe gan ṣe gan ṣe gan mo really appreciate àwọn ọmọ mi kọ́. àlàáfíà náà wà dúpẹ́ sáà. ọmọ lolo a kì í tó ní bá rìn ká má lè bára ẹni sọ̀rọ̀ tọ̀rọ̀ yes tó bá wò dáadáa á ti tó bí ọjọ́ mélòó kan tá ti ń bọ̀ ọ̀rẹ́ wa bọ̀ and if there is anybody tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó tó lè bá ìwọ ọmọ olólùsọ tọrọ that should be me. tíkẹ́ náà kí ló ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ what's the matter. ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bó ti jẹ́ pé o fẹ́ máa gbìyànjú àti díbọ́n. kò forí mi mọ́. o mọ̀ ẹ̀mí aṣojú abẹ ní kò and mo fẹ́ kó fi òye gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí your wife came to me to complain to me in good faith ó dẹ̀ jẹ́ kó yé mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń kóbìnrin kò wá ń ṣe pé bóyá òun kóbìnrin yẹn nìkan lásán ó ti wá dé stage tó jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ń pa ilé yín lára ilé tó ti ń dùn tẹ́lẹ̀ ó ti wá ní ìkorò ẹ ti wá yanra yín lóde ọ̀fẹ́ ó ti ń ṣe oríṣiríṣi gbọ́n sómi ò tó sí to an extent that o fẹ́ rí imí ẹ̀ lórí àtàn ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀. ìyàwó mi ló sọ pé mò ń kó bẹ̀rẹ̀ mi. It's not about ìyàwó mi ló sọ oh, was she malicious about it? No, that is not it. etí bó ṣe wà yẹn tí ò bá gbọ́yìn kì í inú ò lè bàjẹ́ this lady ó mọ nǹkan tó ń sọ. Tókunbọ̀ mo ti sọ̀rọ̀ yìí fún ẹ rí tó bá rántí hmm? lady tó ń sọ yìí secretary mi ni mind you lady ẹ won't disturb me quite right okay. but mo avoid it just like a plague torí hmm. mi ní ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ̀ the farthest thing táyé mi àti ever ever ṣe ni pé àjókòó àmọ́ drink mo pé bóyá nǹkan kan wà lára oh, no no no no no it has never happened mm, and it's on. no no now I understand ọ̀rẹ́ clean nǹkan fún àbí o clean. o o sí nǹkan kan lẹ́nu mi ah. mi ò gbó mi parọ́. oh okay see ọ̀rẹ́ see whether o parọ́ o parọ́ you òórìn bèbè and you are trying to indulge this lady tó ti di pẹ́ tí ń sọ let's go for a dinner ẹ ti di pẹ́ tí ń ba débi tẹ́tí jọ ń jókòó over a drink ọ̀rẹ́ kí là ń bá kí là ń bá ká you know it yourself àwọn obìnrin my own advice is this Mọ́lólú I know who you are and I know how how much you invested in this marriage kó lè today, and at the point we wa tajọ we we àfi marriage yín àfihàn gan it becomes a envy of of of others now o one wá o trivialize marriage yẹn tabanika wo ti if there is anybody to yẹ kó pàkíyèsí ẹ̀ sí tó bá ti ń tó nose dive it is me ọ̀rẹ́ Tete fara saying, don't indulge don't encourage this lady your home is priceless jọ nítorí ọlọ́mọ bẹ́ẹ̀ i'm i'm begging you wo onímọ̀ kò tí ń go far I want ń feel. ilẹ̀ tó ń fi brunt yẹn lọ́mọ àmọ̀ ah this person is going far please tètè fara ẹ̀ Saying, jọ nítorí ọlọ́run. thank you sugar. jọ and another thing Malulu. fún àpéyàwó ẹ̀ tó ń bọ̀ fún ọ orí bíbí ẹ̀ tó lè sọ̀rọ̀ fún ẹ̀ nígbà tó lọ sí ẹ̀ṣẹ̀ ṣé o kí ni fún ọmọ bàbá yẹn ṣe ó mo tẹ̀sẹ̀ mú nǹkan lé ó jẹ́ má jẹ̀lẹ̀. ọmọlólú ṣorí tí èèyàn bá tijú àti bọ ẹṣin ẹṣin náà ò ní tijú àti já onítàn mọ́lẹ̀ mo ti rí i pé ò lọ́rọ̀ gbọ́ kò dẹ̀ sí bá a ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹ tí ò ní rìn pẹ́ eléwà nìyí ẹ. you realize ìlérò fẹ́ pé ọkọ ẹ̀ ń bá sọ. ọ̀sán ìgbà yẹn kọ́ mi kọ́ tó ìyẹn túmọ̀ sí pé mi ò ẹ̀tọ́ mi àbí ó ní ìkùnrin oníṣekúṣe wọ́n jẹ́ kí sọ fún ẹ ọmọ ọmọ làwọn sí lọ lọ bá mi sọ fún ọ lórí burúkú ẹ̀jẹ̀ mi lọ́gbà fọ́rọ̀ òǹjẹ́ yẹ sọ́yìn pé èmi Ronke ìyàwó ẹ̀ máa jọ lójú ọlọ́wọ́ bá ń gbọ́ máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún un máa ń fi lákàlàkà máa bá tiẹ̀ jẹ́ máa jẹ́ kó yẹ pé bọ́dì òkè ju ọkọ máa jẹ́ kó yẹ wípé ayé pẹ́ ayé pẹ́ lọ ayé pẹ́ gbà ọlọ́run máa ń gbọ́ sórí ẹtù ara lọ jíjà ká gbọ́ ọlọ́run bí mo ṣe jẹ́ kankan máa fi ọ máa fi wọ̀gbọ̀ ìwọ gan kó o ra ní àrùn olùṣekúṣe. ẹṣọ ti sọ̀rọ̀ kan. èmi ò ní sọ̀rọ̀ kan mi mi ò ní sọ̀rọ̀ tán mi ò ní sọ̀rọ̀ tán oníṣekúṣe mi ìmọ̀ kan tó fẹ́ mi ìmọ̀ kan tó tún wà kiri àgbáyé òṣì oníṣekúṣe onírànlọ́lá ìníjà lọ́rùn tẹfẹ́ bù mí sórí. èmi mo ní ẹ tó bá wù mí mo lè fi ẹsẹ̀ ah. ara tó bá wù mí mo lè fi ẹsẹ̀ ṣe ń wà ló ṣe. mo lè bọ ẹ̀jẹ̀ tó bá wù mí ìwọ tó lè bọ. kí ni mo fẹ́ bẹ̀rẹ̀ èmi ò ń kẹ́ òun fẹ́ sùn lẹ́sẹ̀ rẹ̀. èmi fẹ́ sàbí èmi fẹ́ sàbí mi ò fẹ́ nù ẹ̀ màtàlọ́ bọ́ sórí èmi làwọn ará àdúgbò ah, ah, máa mọ báyìí jẹ ọlọ òkú fẹmi àtẹ nínú lẹ́yìn àyàn sùn egun àti tani ìwọ ni bó ṣiṣẹ́ ọdẹ. ó jẹ́ màgbọ́ máa sùn lókè máa wọ ẹsẹ̀ ibi gbogbo nǹkan bá ṣe wà tó ti tọ́ wẹ̀rẹ̀ láì ní tẹ̀lọ́rùn ó lè ọ̀fọ̀ mo ti gbọ́ ọlẹ́. ṣe bá ṣe má ṣe má ṣe pẹ̀lú ọkọ lé. baby eléyìí tó wálé ni gbogbo eré ló máa bá mi ṣe o. really èmi gan ti múra ẹlẹ́dẹ̀ẹ́ for real ti yá tíṣẹ́ ò bá pè ní ẹnìkan ń pẹ́ ṣe. ọ̀rọ̀ kí ló rí tí mò ń ṣe ṣe nǹkan ṣe búra ẹ gan seriously. ẹ jẹ́ kí n help ẹ kẹ́lẹ́. Ah, ah, o mọ̀ pé okùn ṣòkòtò tó bára sí orí àwọn tẹ́lọ̀ gan pé ńgbà mi wọ́n kọ́ sopọ̀ ni. Ah, hello Ah, mi lójú. ọmọ olùlú ń bolo wà náà ẹ hmm? eh, mo máa rí ẹ ṣebí twelve mo sọ. So ẹ̀yìn náà ṣé òwà gọwọ́ ẹ̀ ni after twelve la wa. ah twelve ti lù ọ̀rọ̀ ìjọ torí ọlọ́run mo ń bọ̀ sí ìjọ mo ń bọ̀. ok ok ok eh, mo ti wà ń bẹ̀ mo ń dúró díẹ̀ ṣá. just give me like ten minutes i'll be with you. All right. i have to go right now jọ n tó ah, lọ lọ. Ah, a má ṣe bẹ́ẹ̀ yẹn náà eh? ah, níbo ló ń lọ ta ló pè ẹ́. ìjọ mi lójú ló pè mí. ìjọ ló farabalẹ̀ ìṣòro mo láti lọ ṣoré tó pè mí kí wà lórí ìyàwó mi gan tó bá pè mí máa dìde. ẹ ah, eh, ok kò sí problem jẹ́ ká sáré ṣẹ̀yọ̀ kan ẹyọ kan jọ. arábìnrin relax now mo sọ fẹ́ pọ́kọ́ jẹ́ o understand nǹkan tí mo sọ fún ẹ. Ah, a máa ṣe lọ́jọ́ mi dà mí lóòjọ́ tó bá lọ. a máa ṣe lọ́jọ́ mi máa wọrí fún ọ̀rọ̀ máa rí on now. Mo one wà níbi tó Eh, number fifteen náà ni mo dúró síbi ìta bẹ̀ báyìí ni. eh? Okay, ó náà ṣé o ò jù báyìí lọ àbò ṣẹ́kù síbì kan ṣé gbogbo ẹ̀ rè lọ́mọ kan ń bèrè ni o bóyá o ṣẹ́kù sílé àbí ibi tó tán sí rè. o oh, understand. ẹ jọ̀ọ́ madam ẹ má bínú mi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò yé mi ẹ kò lè yí ẹ nígbà tó jẹ́ pé alábòsí ni ẹ gbọkọgbọkọ ni ẹ olùṣe ah, ah. aṣẹ́wó ni ẹ ah, olè ọ̀lẹ ni ẹ oníṣekúṣe ni ẹ olójú kòkòrò dání ẹ̀yin èèyàn tó jẹ́ pé nǹkan tí yín báyọ̀ kì í tẹ́ yín lọ́rùn nǹkan ní nǹkan báyìí lẹ máa ranjú mọ́. madam ẹ má bínú ṣé kìí ṣe pé ẹ ṣe èèyàn hmm. torí ọ̀rẹ́ mi lèmi wá dúró dèmi. mo ṣèyàn mọ́ láti odidi ilé mi torí pé mo já ṣe èrè bíi ti àbí ah, ah. tí màá fi kúrò nílé mi tí màá fi wá ṣe èèyàn mú ní bíbá yìí wọ́n arábìnrin mi ò sí ní mood fún ẹjọ́ wẹ́wẹ́ lọ́sàn yìí mo kàn wá wọ̀ ní nítorí pé kò dídí jà ọmọ àlè ló máa fà sórí jẹ́ kí n sọ fún ẹ tí gbogbo èèyàn bá ń fi ọkọ ẹ̀ ṣeré tó fi ń tàfàlà ẹ̀mí ò kí fọkọ tèmi takájà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá gbọ́ agbọ́kọ lórí èmi yìí ni nọmba one mi ò kí ń fi ọkọ mi báyọ̀ ṣeré rárá wípé òkè wọn ní pé kó fi ọkọ èèyàn kó fi play game one second i don't do it i don't joke with my husband okay i do not play with my husband so gbogbo motives ẹ gbogbo intentions ẹ pátápátá kò tètè withdraw ẹ lórí ọkọ mi nítorí pé kò lè ṣeé ṣe madam I think you have the wrong person. Oh. Honestly, ọ̀rẹ́ tèmi lèmi ń dúró dè bí báyìí. Mi fẹ́ ọkọ lọ́kọ kankan. Iye Madi, ọ̀rẹ́ tiẹ̀ òun ni married man tí wọ́n ń dúró dè. Sori pé ó ní nàbì yẹn. Kí ló dé tó jẹ́ pé married man ìwọ ń bá ṣọ̀rẹ́? Ṣé wò rí single guy láti bá ṣọ̀rẹ́ ni? Kí ló jẹ́ pé ẹni tó ti níyàwó ńlẹ́? Ó ní wọ́n rí bá ṣọ̀rẹ́. Sori gbogbo text messages ẹ pátápátá lórí fóònù ọkọ mi, gbogbo calls ẹ. Eh lórí fóònù ọmọ lórí ọkọ mi gbogbo pátápátá ni mò ń rí bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ni lòlú oh. ọ̀rẹ́ àti kékeré ni hmm. ẹ má misunderstand me. ọ̀rẹ́ tiẹ̀ ni lòlú àbí ọ̀rẹ́ tiẹ̀ ni married man ẹni tó ti níyàwó ńlẹ̀ nìwọ ń bá ṣọ̀rẹ́ náà wọn ò rí single guy tó lè máa bá ṣọ̀rẹ́ àbí sórí arábìnrin mi ò ní time láti bẹ̀rù ọjọ́ wẹ́wẹ́ lọ́sàn-án mo kàn ní kí n wá wọ̀nà ẹ̀nà ṣó ti yẹ mo ní kí n wá fún ẹ ní serious warning ni wípé kò dẹ̀yìn lẹ́yìn ọkọ mi ṣó ti bá because tó bá kọ̀ tó dẹ̀yìn lẹ́yìn ọkọ mi mo láyọ̀ láti sọ fún ẹ wípé àwọn ẹbí ẹ má máa farabalẹ̀ ṣọ̀fọ̀ ẹ máa ní bẹ́ẹ̀ ni náà kò ń ṣe pé àní àní náà kò ń ṣe nǹkan tó máa dífá sí o kò ń ṣe nǹkan tó ṣẹ̀wọ̀n máa yẹ̀wò kò ń ṣe nǹkan tó máa ṣẹ̀ béèrè sí o kò ń ṣe nǹkan tó máa ṣẹ̀ gbẹ̀mí sí o wípé ah, ah. ó kà bóyá ká wò bóyá ọmọ ẹ̀ máa kú confam ikú ni o ah, ọlọ́run wọn bá mi jọ kọ wà láìtàlẹ̀ kò ń ṣe pé mo fi ń proud o ọlọ́run kan ń sọ tí nínú ìfọ ẹni o èèyàn bá mi jọ kọ ni ikú ni o ikú ni straight ni o eléyìí ò ṣe pé bóyá ká yàwó rẹ̀ rárá o ikú ni o egun ẹja ni o èèyàn kan kì í jẹ́ tó bá jẹ́ máa ha ẹ lọ́fun. ọlọ́run mi mi ò wò ṣe fáwọn èèyàn wà ti bá mi dọkọ báyìí ikú ni ọ̀run kó lọ máa wí tọ́lọ́run ẹnu àrè máa bọ̀ kó lọ straight ni mo kàn ní kí wọ́n sọ fẹ́ nítorí ọmọlúàbí ni o kó má dìgbà ìyàwó ọmọlọ́lú kò dáa èèyàn burúkú ni mo ní wá mo rí tó o mo kẹ́tọ̀ because àwọn ẹbí ẹ wọ́n máa farabalẹ̀ jókòó ṣọ̀fọ̀ ẹni o ah, ọlọ́run ah, ẹ mo kàn ní sọ ni o mo wí o dẹ̀yìn lẹ́yìn ọkọ mi o dẹ̀yìn lẹ́yìn ọkọ mi ni eégún ajá ni o bẹ́ẹ̀ yọkọ jẹ yóò yà lọ́fun mi ó máa ha lọ́fun kú ni ire o. ó dàbọ̀ ó dàbọ̀ mà ntọ́mọ lónúgbèsílẹ̀ rẹ̀. ṣẹ́kùn nìkan wà ní mọ́tò ìyàwó ẹ̀ ṣé bóun bí báyìí mo ṣe ń sáré jọ̀lọ̀jọ̀lọ̀ bọ̀ náà dé tajà ẹ dá ọ̀rẹ́ má rorò kúrò mọ́mọ́ àlejò sani ṣòro ṣòro dàbí àlejò tí yóò lọ́la ìpè ọjọ́ sẹ́rí ní ìbí fẹ́kẹ́ ronú rárá torí ṣòro tó wálé yóò lọ náà ni ibi ìṣẹ̀lẹ̀ ṣòro ní tó bá ṣẹlẹ̀ ní kí ẹ sí àpàlù mi kí ni kí n fèsì mọ́mọ́ kí ni. bẹ́ẹ̀ sọ o já wèrè mo rò pé orí ẹ̀ burú wọ́n ṣé kò ń ṣe pé orí ẹ̀ ó ti dàrú o ní gut láti wọnú ilé wá bá mi máa wá gbá mi sọ òṣì ọ̀rọ̀ mi báyìí òun akọrin orí burúkú ṣó fẹ́ káwọn òbí ẹ̀ fojú sunkún yìí àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ wọ kíní kan tó dàbí òkúnlẹ̀. ọmọ lolú ibo ló ti ń bọ̀. ọ́fíìsì ẹ mo ti mọ̀ mo ti mọ̀ wípé ọ́fíìsì náà ló máa parọ́ mọ́ ṣé rí ẹ̀yin ọkùnrin tẹ bá ti ń jí láàárọ̀ kùtù báyìí tẹ bá ti ń jí lọ sọ́fíìsì tẹ̀ ń dé lálẹ́ ṣe ló dùn mọ́ yín lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ ni because ọ́fíìsì náà lè mọ́ máa parọ́ mọ́ ọjọ́ tẹ bá ní ọ̀fù náà ẹ máa sọ pé ẹ lọ ọ́fíìsì ni kò ní sẹ́ni tó máa mọ̀ bóyá ọ́fíìsì lẹ lọ àbó hòtẹ́ẹ̀l ẹ wo àṣírí ẹ bá ó ti tú síta gbàgbà bẹ́ẹ̀ ni olórí burúkú tó fún ní appointment lẹ́nu sí number fifteen kúṣọrọ street èmi ti lọ bá pàdé ńbẹ yẹ èmi ti lọ bá jọmí lójú pàdé mo rẹ ti wọnà gidi gan ni sórí torí pé mò ń bá yín mu lónìí yẹpẹrẹ tẹ́lẹ̀ kò jẹ́ kẹ́yìn méjèèjì mọ̀ lọ́rùn ó dà pé kinní yẹn ó ti dùn mọ́ yín gidi gan ẹ lè jáwọ́ ń bẹ̀ àbí ẹ lè jáwọ́ ń bẹ̀ torí ẹ̀ mo ṣe ń ra bá yín ṣe lónìí yẹpẹrẹ tẹ́lẹ̀ bọ́ sí báyìí mo ti fẹ́ bá yín mu lónìí kólekóle ẹ̀mí ti lọ wọ̀ náà wípé kó jáwọ́ lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ wípé mi ò ń bẹ sọ́ lọ́rọ̀ látijọ́ yìí òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ tí mo bá tún rí fìrífìrí. mo fi ọlọ́run àlàyé mo fi ṣẹlẹ̀ ọlọ́run ọmọ fara balẹ̀ jókòó báyìí lọ́ máa fi mọ́ ọ̀nà ọlọ́run bá gbọ́ ọlọ́run mo ti sọ bẹ́ẹ̀ kí wọn náà kó o dẹ̀ farabalẹ̀ kó o lọ sọ fún kó o bọ́ ọ̀nà ẹ̀ kó o bọ́ ọ̀nà ẹ̀ ọ́. níranà ọkùnrin òṣì oníṣekúṣe àmọ́ nǹkan tó ń wá kiri ní ìmọ̀ tó sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá ṣé ti gbọ́ mo ti sọ tèmi tẹ́yìn méjì tẹ́ bá kọ̀ tẹ́ bá jáwọ́ lọ́wọ́ ara yín ọlọ́run bá ń gbọ́ ẹlẹ́kọ̀ọ́ ń polówó. sóun ló lọ bá jọ mi lójú tó pé ibi oúnjẹ ti ya wèrè ọwọ́ àfojúdi wo nìyẹn àfojúdi nìyẹn kí kí láti wo ló ṣe tó ṣe bá láti lọ bá. kò sí rọ́ńbẹ́ àfojú ni tòótọ́ nítorí pé tóbìnrin bá tó bá ti ń react under this kind of situation wọn kì í mọ̀gbà tí wọ́n máa lé olóore ara ẹni tí wọ́n lò báwọn jowó ń um, ẹ̀ so I, I concur with you but ọ̀rẹ́ òótọ́ ọ̀rọ̀ sílẹ̀ ká má bára wa sọ you should know yourself fáwọn obìnrin tí wọ́n bá tó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí ni they would protect it like judiciously like wọn fẹ́ kí kankan tọ̀ ṣe so she is in love with you that is why she is doing that. kò love me kò love me tó bá love me kò ní máa ṣe gbogbo rádaràdà yẹn náà. ọ̀rẹ́ ó ti fi oríyàn tó jẹun ẹ ìmí kékeré tí a wò tójú bá kún bí ọkùnrin kún mi. kí ló dé alàgbà ah, ní sùúrù ah, ẹ wo bí ẹ jẹ́ ká máa fọ ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ ṣírò ara wa wò now okay now níbo ló wà nínú òfin ìfẹ́ that ọkùnrin nìkan ló ní right láti máa ṣàgbèrè láti máa ṣí tìyàwó ẹ̀. kò sí nǹkan tó sọ pé àwọn ọkùnrin nìkan la ní monopoly of fidelity. if a man can do it then a woman should be able to do so tó bá ti fẹ́ kíyàwó ẹ̀ kó yálè wọn náà má ṣe é kò sí nǹkan tó sẹ àwọn ọkùnrin lè ṣe obìnrin ògbódò ṣé obìnrin ògbódò yálè ìbọn ló ń kí lọ́jọ́ bẹ́ẹ̀ if it is love you can't do it. let's now let's have a table turn kó jẹ́ pé ìyàwó ẹ̀ ọ̀rẹ́ kó jẹ́ pé ìyàwó ẹ̀ fúnra ẹ̀ nìwọ fúnra ẹ̀ gbọ́ pé pẹ́pẹ́ sí o wọ́n rí pẹ̀lú ọkùnrin kan o wọ́n jọ ń wọlé wọ́n jọ ń jáde o o dẹ̀ lọ ọkọ̀ ká wọn wọ́bì kan àbúrò pé ẹni tó ń sọ yẹn o ó máa wà pẹ̀lú ìyàwó ẹ̀ ní a particular place jọ kí ló máa jẹ́ reaction ẹ̀. Ah. ó máa tọ̀ lórí ètò nǹkan tí mẹ́sàn-án ni. Eh, mi ì lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ. yà fáì mi ò ní. o ò fabẹ́rẹ́ ẹ̀gúnra ẹ̀ o ẹ jẹ́ ká máa fabẹ́rẹ́ ẹ̀gúnra wa wò ó the fact that they are women kò mean pé bóyá àwa la ní monopoly of infidelity we should stop this thing stop ẹ ọ̀rẹ́ bó ṣe ń kàwọ́ lára love is love lára ọkùnrin lára obìnrin kò sófin tó sọ pé ọkùnrin ní right láti máa yàlè kó máa ṣàgbèrè obìnrin ò ní right láti ṣe if you cannot take it don't do it. mo ń péjọ mi lójú látẹjọ ẹ kò gbé kọ mi náà kò gbé. ọ̀rẹ́ wà ní láti wà lọ ni. Ah, ah, ah, à ń gé kúrikú tán láwọ̀ ìwọ tún mú wọn báyìí kó bẹ̀rẹ̀ sí ń bọ̀ ó tún ṣọwọ́ sí kí ni wàhálà ẹ̀ kó wàá lọ láti ṣe kíni wo bí ìgbọ́n ha tí ó bá gbé kò gbé nìyẹn take your time and let her be ah your home is important tó bá tẹ bá yẹra sójú ẹ tẹ bá sọ ètò kù that's ohun tó bá lè avoid ẹ gọmárì òun ni kó wà lọ wá kí ni lọ ah máa kí fún ẹ o. wo mi wo wọ́n ní ká fọtí palẹ̀ afọtí palẹ̀ jẹjẹrẹ ń jẹ ni wọ́n ní ká fọtí palẹ̀ apọtí palẹ̀ tán ìtalẹ̀ tó ń jẹni wọ́n wá bá ọká ọká ń dífá wọ́n bá paramọ́lẹ̀ paramọ́lẹ̀ ń díbọ́ wọ́n bá mọ́nàmọ́ná mọ́nàmọ́ná ń ṣe àrúdà ẹbọ adíáfẹ́jì òkú bàbá ọ̀ṣẹ́gun ọ̀tá ẹ wá bá ní lárùsì ẹbọ àrùsì ẹbọ làwa wà ó wòmíwò ó túmọ̀ sí pé iṣẹ́ tó gbé fún mi mo béèrè lọ́wọ́ ọfá mo béèrè lọ́wọ́ ọ̀pẹ mo béèrè lọ́wọ́ bàbá tó gbé mi lọ́mọ wọ́n fi yé mi pé omi kún bẹ̀jà lójú Mama, kí ni ìtumọ̀ ẹ̀? Ọ̀kàrẹ̀, ìtumọ̀ ẹ̀ ni pé èèwọ̀, n ò gbọ́dọ̀ dáwọ́lé, n ò gbọ́dọ̀ ṣe nítorí àbúrò rẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ti ṣẹ̀ṣẹ̀ nìkan, ó ti fẹsẹ̀ lẹ̀, ó ti fẹnu kọ, ó ti ṣẹ̀ sáwọn tó jù lọ, àwọn àyàn ní fìyà jẹ, tó sì jẹ́ pé bó ṣe wà wọn. <laughs> Ewu ń bẹ lóko, lóko ló ń gẹ́ o. Ah, bàbá, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, àbúrò mi ò gbọ́dọ̀ kú o gbọ́dọ̀ kú ẹjọ́ mo fọlọ́wọ́ bá mo fi bẹ̀ yín. sọ́gbó tọrọ wò mí kó tún mi wò agbélédapá ni mí agbé ìkùlé mo máa yọdù tó wù mo sa ọfọlá níbú mo sa ọfọlá nípa mo sa ọfọlá òsì tí sọmọkùnrin lè léńjẹ ọwọ́ mi rè funfun lẹ́lẹ́ n ò ní fi nǹkan dúdú sínú kí n máa fi pe funfun fún ọ èèwọ̀ òrìṣà tí n bá ní kó o mewúrẹ́ wá n ó fi jẹun ni bí n bá sì ní kọ́ lọ rè n má gùn tẹ̀ wá n ó jẹ kàní má jẹ́ kí n fi tẹ́lẹ̀ kí n mọ pàlàpàlàpà fún ọ ó ṣe bí mo sọ fún ọ o. bàbá ẹ jọ̀ọ́ ìjọ ìṣàánú mi àbúrò ló gbọ́dọ̀ kú ẹ má jẹ́ kó kú ẹ jọ ẹ dá ẹ jọ. kí làwọn wí kí ni wí àwọn bàbá mi ní kí n má ṣe nǹkan ọ̀ ń bẹ̀ mí ó ní kí n ṣe ọ̀ mọ̀ pé bí n bá ṣe aburú ní ọ̀jẹ̀ lórí tèmi. ó ṣe máa tẹ̀lé mi lọ láti lè lọ apologize jọ mi lójú because orí nǹkan tíyàwó mi ṣe èyí ó kù díẹ̀ káàtó gbogbo nǹkan tí mo dà léni ọlọ́ọ̀lọ́hún ọlájọmí lójú àti gbogbo àwọn ẹbí ẹ̀ yes so kí ni mo ti wá mi ìfẹ́ jọmí lójú náà ìyàwó mi dé ní tree láti béèrè sí lọ́ọ́ pariwo lé jọmí lójú lórí tó pe tó sọ̀rọ̀ sí náà mo ń pe nọ́mbà ẹ̀ ń sìn náà kò gbé kọ́ mi mọ́ látẹ̀jọ́ ẹ̀ náà. ṣe máa gbọ́ ẹ dáadáa oore tí àwọn ẹbí ẹ̀ ti ṣe àtòun at everybody ló ṣe fẹ́ compensate ẹ̀ báyìí pé kí wọ́n fẹ́ àbí. tí kì báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣé mo ní mo fẹ́ fẹ́ ìyàwó keje ni mi fẹ́ jọ mi lójú. gbà tí wọ́n pé mo ṣe emphasize lórí pé olóore má lè gbàgbé táwọn ẹbí ẹ̀ ṣe tóun náà ṣe gbogbo bóyá ibi tó ń lọ gangan nìyẹn tó ṣe wò pé kò dalé ẹrú. òun trivialize gbogbo ọ̀rọ̀ yìí o trivialize báwo. fún bí ṣé mo sọ fẹ́ pé mo fẹ́ fẹ́ ìyàwó kejì ní kí ló wá tó wá mọ́rọ̀ ìyàwó wa sórí ọ̀sìn mi. kókó gbogbo wa lọ bá mi bẹ̀ẹ́ lálẹ́ ṣe fún ẹbí ẹ̀ ti ṣe dáadáa òpẹ́ kù sí mi lórí so that èmi náà wá di accomplice kí ni ibi tó ń lọ gbọ́. gbọ́ jọmi lójú jọmi lójú gbọ́. gbọ́ tíkè gbọ́ mistake mo ṣe náà. mistake ọ̀rẹ́ mi ti lọ. ọ̀rọ̀ mi ò lọ anywhere èmi mú mọ nǹkan tó ṣe fún mi èmi ò ní pé kó wá bá mi bẹ̀ pé kò fẹ́ mi at least ìyàwó mi bó ṣe lọ embarrass mi tó embarrass ẹ yẹn I need someone to just appear that's all. it's true though it's true ní ká wo because ó lè ó máa really hot ẹ̀ gan. Um, èmi kàn máa bẹ lọ bẹ lásán ni o. bíbẹ̀ ni for that embarrassment. you sure it will be more than that. ṣé ẹ gbàgbọ́ làwọn. ṣé a máa lọ báyìí. ṣèké jẹ́ ká lọ bá ìjọ tó lọ. àwọn olè tá à ń lọ sìn ká lọ. ilé wọn náà ò ń ṣe pé ibi tó jìn ìgbà tí mò ń pẹ́ tí ò pé fún ká tí kì í tiẹ̀ lọ ka mọ́lé mo kó máa wà lé. àkíní dùn gan-an nìyẹn ó máa ń dùn yàn náà. ẹ pẹ̀lẹ́ ẹ kà sí ẹ jọ ṣé ibi báyìí ni jọmi lójú ń gbé um, ẹ bá mi pé ẹ jọ. àti jọmi lójú ò sí ń gbé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ara wọn ò yá so àti wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí Ṣàgámù ìgbà lọ́tọ̀ treat me. Hmm? wọ́n ti gbé lọ sí Ṣàgámù ṣú lè ó serious tó yẹn ni. Ah. ó lè gan-an serious àfi tẹ bá débẹ̀ ṣá. bóyá kẹ fún mi nọ́mbà àǹtí ẹ ṣe ní mo ní nọ́mbà. okay all right. ó sick gan going here? Yeah, sẹ́ni tí ò lè sick ọlọ́run mo ní ara dá lásìkò ni. àmì jẹ́ ká máa lọ ṣàgàm. lọ́bù. ṣàgàm. ẹ mọ ẹkùn bí ẹrù bẹ̀ wá ni o kó ọ̀rọ̀ sí mi lórí mo tẹ́lẹ̀ débi o tún yá ń sè oníkà àti gbọ̀nà ṣàgàm and see young man o máa ń gbàgbé nǹkan kí ló you are a married man If you don't know your o mọ̀ nǹkan tó you don't know bóyá man. máa fẹ́ tẹ̀kẹ́ kókó dúró ni wàá kọ́kọ́ délé náà wàá sọ́ọ̀tì ìyàwó máa kú sí lórí o fẹ́ lọ bìkan then you can now decide on when to go bóyá ọ̀la ni àbẹ́ ní ọ̀dà dé. you're very right but ọ̀la ló máa bẹ́tà kí n lọ ṣé wàá tẹ̀lé mi. yíyan wọ. ọ̀la ló máa bẹ́tà kí n lọ ṣé wàá tẹ̀lé mi. ọ̀la yẹn mi busy. no problem tó bá fẹ́ lọ. bá mi kí pé mo ṣe omi ò ní ìdẹ́dùn ọkàn mi o. mo ti bọ̀. tó bá jẹ́ àárọ̀ la mi lè ráyè. jẹ́ ká ṣe máa wọ̀ náà ìwọ ọlọ́run àti olùgbàlà wa àmín àmín àmín Jésù wòlíì sadé ẹ jẹ́ ká tọrọ bẹ̀bẹ̀ àánú fún arábìnrin yìí ẹ gbóhùn àdúrà sókè. aláṣọ àṣírí ni ọ o aláṣọ àṣírí ọbọ o bàbá ọlọ́run àánú ọba tí ń jẹ́ mi ni kábíyèsí ọlọ́run àwọn ọlọ́run olú àsọ̀kalẹ̀ wá lórí ìránṣẹ́ yìí olúwa sọ̀kalẹ̀ wá a béèrè fún àánú àlàáfíà lórí ìránṣẹ́ yìí ọlọ́run má jẹ̀mú o oya tú sílẹ̀ ní gbogbo ibi tí èdè wà ní ayé ìránṣẹ́ yìí olúwa tú sílẹ̀ olúwa mèsè olúwa jọra ànúgbà olúwa jọpẹ́ ìlọ́lọ́run jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù wòlíì ṣẹ́gun ẹ gbóhùn àdúrà sókè àdúrà àánú lórí arábìnrin yìí. dáadáa oh, ọba mi bẹ́ o olórí ààrẹ o ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọ̀run tó sílẹ̀ àmín tó sílẹ̀ àmín jẹ́ kí ìránṣẹ́ ìrí àánú gbà olúwa fún mi ṣọ̀kan àkọ́ wípé ohun tá a bá tú láyé la ó tú lọ́run ẹni ohun tá a bá dè láyé la ó dè lọ́run olúwa nípa ìgbàgbọ́ wa lórúkọ jésù a béèrè fún ìtúsílẹ̀ dáa nílé dáa nílé olúwa fún ní ìṣẹ́gun fún ní ìṣẹ́gun fún ní ìṣẹ́gun ó ti níbẹ̀ kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù olúwa ọlọ́run àṣẹ ọba tó ń fi àṣẹ sọ̀rọ̀ wíwú ni tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ yín ẹ gbàdúrà arábìnrin yìí lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah pẹ̀lẹ́ alàgbà. ẹ rọra o. àǹtí mo kí ló ṣe jọ mí lójú mo ti pe nọ́mbẹ títí tí ó kàn rìn kò gbé mo wá trace ẹ lọ sí àdírẹ́sì ilé tó fún mi ibẹ̀ lọ ti fún mi nọ́mbà yìí tí mo fi wáyé débi báyìí. ọmọlolú bá ṣe rí rèé o sickness yìí pọ̀. ẹ dákun ìyá wa báwo ni wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ pé ní sí làwọn méjèèjì láti kékeré báyìí náà ti ń ṣọ̀rẹ́ wọn. jésù kristi olúwa kábíyèsí mo dúpẹ́ pé ẹ pè mí mo jẹ́ pé òdodo. <laughs> arákùnrin kí ló dé tẹ̀ ń fìyà jẹ arábìnrin tó wà ń lẹ̀ yìí. fìyà jẹ mi ti báwo. Ah, ah. <laughs> jésù mi ò mímọ́ o forúkọ rẹ ògo ní forúkọ rẹ obìnrin kan bẹ ní àkàtà yín nítorí ọ̀rọ̀ titi yín òun arábìnrin yìí ṣe ń jìyà ìmọ̀dí látọwọ́ ẹ̀. wọ́n àti rẹ̀ bá ó ti tún sí pàpàpà bẹ́ẹ̀ olórí burúkú tó fún ní appointment lẹ́nu sí nọ́mbà fifteen kúṣọ́rọ́ street èmi ti lọ bá pàdé ńbẹ̀ yẹ́ èmi ti lọ bá jọmí lójú pàdé mo rẹ̀ ti wọ̀nà gidi gan ni sórí torí pé mò ń bá yín mu lórí yẹpẹrẹ tẹ́lẹ̀ kò jẹ́ kẹ́yìn méjì mọ̀ lọ́rùn ó dà pé kíní yẹn ó ti dùn mọ́ yín gidi gan ẹ lè jáwọ́ bẹ́ẹ̀ àbí ẹ lè jáwọ́ ń bẹ̀ torí ẹ̀ mi ṣe ń ra yín ṣe lóyún yẹpẹrẹ tẹ́lẹ̀ bọ́ sí báàgì mo tún fẹ́ bá yín mu lórí kóle kóle ẹbí ti lọ wọ̀ mí o wípé kó jáwọ́ lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ wípé mi ò ń bá sọ lọ́rọ̀ látijọ́ yìí òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ òyìn bọ́rọ̀ tí mo bá tún rí fìrí fìrí mo fi ọlọ́run àlàyé mo fi ṣẹlẹ̀ ọlọ́run máa fara balẹ̀ jókòó bá lọ́ máa fi mọ́ ọ̀nà ọlọ́run bá gbọ́ ọlọ́run mo ti sọ fún bẹ́ẹ̀ kí wọn náà kó o dẹ̀ farabalẹ̀ kó o lọ sọ fún kó o wọ́ọ̀nù ẹ̀ kó o wọ́ọ̀nù ẹ̀ o níranà ọkùnrin òṣì olùṣekúṣe àmọ́ nǹkan tó ń wá kiri ní ìmọ̀ tó sọnù lọ́wọ́ ẹ̀ tó wá kiri ní ìmọ̀ nǹkan tó tún fẹ́ ní ìmọ̀ nǹkan tó rí lára ẹ̀ ní ìmọ̀ tó rí aláìnítẹ́ lọ́rùn olójú kòkòrò èmi kú ti sọ tèmi ṣé ti gbọ́ mo ti sọ tèmi tẹ́yìn méjèèjì tẹ́ bá kọ̀ tẹ́ bá jáwọ́ lọ́wọ́ ara yín ọlọ́run àbá ń gbọ́ ẹlẹ́kọ̀ọ́ polo. ìpínlẹ̀ kẹ́ni o ṣe ó ti sọ fún mi tẹ́lẹ̀ ó lóun máa jọ mi lójú ó lóun máa fi yẹ ẹ́ ah, ṣé pẹ́bi tó fẹ́ gbà mú mi rè. bá mi bẹ́ẹ̀ bá mi bẹ́ẹ̀ bá mi bẹ́ẹ̀ o ẹ ṣàánú mi o. ìyá wa ẹ fọkàn balẹ̀ ogun tí Jésù Kristi bá ti fi hàn wá ogun náà ṣetán tó fẹ́ sẹ́yìn yẹn wòlíì ṣẹ́gun àti wòlíì ṣadé ẹ̀yìn ẹgbà báìbù sọ̀rọ̀. ìbírùn kẹ́ má bẹ̀bí mi má bẹ̀bí mi bẹ́ẹ̀ ni oníṣẹ́ ti jẹ́ oníṣẹ́ ti jẹ́ ẹ àjẹ́ kí lánàá ọmọkùnrin ni oníṣẹ́ ti jẹ́ ẹ ṣe mo sọ pé wàá ṣòjọ́ mi lójú wàá ó ti sọ ọ́ ó dẹ ẹ mo ti rí iṣẹ́ owó ẹ̀ wọ́n lù wọ́n lọ síwájú wọ́n wò lọ sẹ́yìn wọ́n ní ìwọ náà ló wà bẹ́ẹ̀ àṣírí ẹ̀ ti tú kálí mi mọ̀ pé àjẹ́ ni mo fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni ṣé bí mi ìbá ti múra lẹ̀ àjẹ́ ni ẹ̀ báwo lè sì dínà o torí bẹ́ẹ̀ ṣe máa ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni wàá sì ka wàá kà jọ jẹ́ wọ́n sọ fún ẹ o jẹ́ sọ fún ẹ tí nǹkan kan bá fi ṣe jọ lójú I swear before man and God I will deal with you. I will deal with you. Ṣé no ṣe mo sọ pé ayé ayé pé gba ayé pé twenty ó pé one million ó ṣe ayé lè mo ti rí lóòótọ́ ayé ti pé gba wọ́n mi ní kankan pẹ̀lú ìjọ mi lójú o aláàánú mi ló jẹ́ tó wá lè jẹ́ kí nǹkan kan burúkú kan ṣẹlẹ̀ sí aláàánú mi ìwọ́gbọ́ ò ní fi ara rẹ kó fi gbélé ayé I swear I swear. ọkọ mi ní sùúrù kíni ní sùúrù o jẹ́ kí n farabalẹ̀ ṣàlàyé ara mi ọlọ́run bá rí inú mi wo mo fi títóbi ọlọ́run fi ṣẹlẹ́rìí mo fọlọ́run tó dá mi tó dáwọ́ náà mo fi ṣẹlẹ́rìí mi mọ nǹkan kan pa ẹ̀ gbogbo nǹkan tí mò ń sọ́ngbà yẹn mo kàn jánu látọ̀. ẹnu ẹnu ò ní wá fẹ́ pa ẹ báyìí ah. nítorí pé níbi tí mo wà yìí máa make sure pé gbogbo ilé ayé ló máa mọ̀ pa ẹ̀ pàjẹ́ ni in fact máa dórí rédíò Ah. máa dórí tv màá wá ròyìn káàkiri pé ìyàwó mi àjẹ́ ni ah. ipò olóore mi aládùúgbò ah. tó ẹni oníkọ̀ọ́kọ́ pẹ̀lú gẹ̀yẹ́ o anájẹ ti ríṣẹ́ owó ẹ̀ báwo rí èwo ni tó bá ti dọ́ tá ìbá ìrọ̀lẹ̀ ṣe máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ìkọ̀kọ́ bá fi ṣe jọbí lójú tó fi ní kó kú ó lè gbé ilé ayé ó lè gbé ilé ayé i will deal with you ah ìbílókẹ́ i will deal with you jẹ́ gbèsè ẹni tí kó bá mi. Eh! mo dáhùn kó ṣe gbẹgbẹ ẹnu kó bá mi ẹnu lọ́sọ̀ ni mo níbi ìtajà kara mi mọ kọ̀kọ́ mi mọ́ mi kọ́kọ́ mi ìṣòwò rí lẹ́yìn mi mo kàn fẹ́ lu dára mo fẹ́ ti gbára mi lẹ̀ ni. Ah, ọlọ́run yìí jẹ́ kíjọ mi ló dúkú o. ìwò òye mi bí mo ṣe tẹ̀yàwó mi nínú tó tí mò ń pariwo lé lórí tó igbe ohun ọmọ kankan pa ìlú ń padà. <laughs> alàgbà ìyàwó yín tẹ̀ǹtẹ̀ nínú ó mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yín ló ti tọ̀. pásítọ̀ mo dá yín lọ. síbẹ̀ ilẹ̀ sọ fún mi pé ìyàwó mi mọ̀ kàn pa. lóòótọ́ mo sọ pé ìyàwó yín ni ṣùgbọ́n kò kì í ṣe ẹni tẹ́yìn ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ nídìí ọ̀rọ̀ arábìnrin náà. mi níyàwó méje ìyàwó kan péré mo ní. Hmm. ṣé mọ̀ pé ẹ̀mí mímọ́ ò ní parọ́ jésù kristi táwa dẹ̀ gbà fún tá a tẹ̀lé kò kí í mú igbá kan báyìí kó fi bọ̀kan nínú bó bá ṣe rí gan-an lẹ́mí ológun ọ̀run máa sọ ogun ọ̀run sọ fún mi wípé ẹ ní ìyàwó mi ẹ bá ronú sí i ṣó lè jọra mi lé. oh jehovah thank you jesus thank you thank you thank you ọlámídé yẹn gangan ni pásítọ̀ kò yẹ kó jọ́lámídé. Ọlámídé tá a sọ yìí girlfriend mi ni secretary gidi ẹni kò wí mi ò tí ì fẹ́. ṣe fẹ́ gbòdòdó ọ̀rọ̀ Ọlámídé yẹn gangan ló ń bẹ nídìí ọ̀rọ̀ yìí. Ọlámídé. Ọlámídé ni. Ọlámídé kan náà. pastor I swear before man and God níwájú Ọlọ́run tá a kì í pè jẹ́rìí rán tó bá fi jẹun ni pàápàá ah. pàápàá. <laughs> ẹ má dán wò ó sẹ́rí tí ogun tó ń jàyàn tí Jésù Kristi tó bá ti fi hàn yàn bí a ṣe fẹ́ lé ogun náà kúrò ní kẹ́ jẹ́ ká dojú àdúrà kọ ogun sẹ́rí tẹ máa ṣe nísìnyí gbogbo ọgbọ́n tẹ bá máa dá ẹ rí pé ẹ mú Ọlámídé yẹn ẹ rí mú débí báyìí sẹ́rí tẹ bá ti mú débí báyìí àwọn ogun ọ̀run wọn á tọ̀ wá sọ́nà lórí ẹ̀ ẹ má bàjá o tẹ́ ẹ bá bàjá o léwu o ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkè sọ̀rọ̀ já o ẹ jẹ́ ká ṣe prayer kẹ́ tó máa lọ ṣe ti gbọ́ ní orúkọ Jésù mi wá break heart again. ọlá máa ọlá mi I'm very sorry seriously sorry um, I'm sorry for all the emotional trauma tí mo ti jẹ́ kó through you know I'm very sorry and I'm ready to make amends in fact. fẹ́ kó wọn máa gbà mí láàyè ni mo ṣe tí wọ́n ti fẹ́ ẹ báyìí. What did you just say? I want to marry you. If you will. Um, For real? <laughs> Ọmọlúlú! Oh my God! Sherry, one thing you don't understand. Um, family mi nígbà àwọn like ìyàwó mi But mi ìsọ̀rẹ́ fún ẹrí olórí ẹbí wà lè fún problem pé I should just go and marry another woman so I discuss your case with him and uh, they said ìlò mú wa wọn ní ah, olórí ẹbí ìyàwó kan wàhálà ká tún wá fẹ́yàwó méjì ṣé kò ní gbà wọn ni tọ́mú wa <laughs> wọn ní ah kẹ́ẹ́. I have no choice but to come here. oh my God, Olúwa olórí ẹbí yẹn. Nǹkan tí ò tó nínú ayé wọn, Olúwa bá jẹ́ kó tó á tún ṣẹ́kù. Ojú wa ní tì wọ́n. Ìbànújẹ́ tí wọn náà padà dayọ̀. <laughs> Oh my goodness. Ah, ọmọ ló I'm so happy. So finally you're going to be mine. For real? Oh my no, oh, goodness. No, like ìyàwó mi. For real, ṣe like. Oh my God. Orí anxiety ti wà all over me. <laughs> Oh, ìgbà wo ni ká lọ? we go straight away. Thank you. kí n lọ wọṣọ kí ló wá sí kí n wọlé tì bẹ́ẹ̀. kí ló tó bá nice girl a very long one don't wear something okay, skinny. okay okay i have mm. one to tell you. tí <laughs> i'm going to do eh, that. righty, rántí kò cover irun ẹ̀ náà bó ṣe kankan kó ṣàtìyàrá fi sórí because um, báwọn ṣe wà bí wòlíì àbí kankan bẹ́ẹ̀ oh, ni wọn okay okay okay wọn láì kẹ́kẹ́ yóò máa ṣorí wọn. <laughs> of course i would i would thank you my darling oh thank you ọmọ lọ́wọ́ thank you <laughs> thank you thank you baby thank you. Ah, ọlá mi where you are. Uh, mo tọ́ lóṣù gbògùn ṣùgbọ́n kò lè borí lágbára mẹ́ta lọ́kàn wá àwa yóò borí rẹ̀ jésù kristi ọba ìyanu mímọ́ ẹ o ìyá wa. yes sir ẹ ká sọ sá. ẹ wojú arábìnrin tó jókòó yìí dáadáa ǹjẹ́ ẹ mọ̀ wọ́n. ó dà pé ojú wọn look kind of familiar sí mi. ẹ mọ̀. bákan bákan. kí ló wáá dé tẹ́ gọ sínú òkùnkùn tẹ́ ẹ ta fàwọ́rọ́ sínú ìmọ́lẹ̀ ayé arábìnrin kí náà ṣe fún yín. ah ẹ jọ sá mi ò understand nǹkan tó ṣẹlẹ̀ ọmọlólú but ó ní ẹni tó kù fún ẹ ní bàbá lòun mú mi bọ̀ wá bá pé o fẹ́ wá introduce mi sí wọn gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ so what's happening here i don't understand. ọ̀dọ̀ náà láwa ẹ̀ àwọn rẹ̀. arábìnrin ìbá dára ìbá sunwọ̀n kẹ́ ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín torí wájú jésù kristi ọba àrà iwájú ẹ̀ lẹ́wà. lóòótọ́ lobìnrin yóò ṣẹ̀ mí àmọ́ mo kàn rí gẹ́gẹ́ bí olùdènà láàrin èmi àti ọmọ lolú ni. ẹ rí gẹ́gẹ́ bí olùdènà olùdènà yìí tẹ̀ sọ ẹ jẹ́ kó yé gbogbo wa dáadáa ẹ tàn mọ́lẹ̀ sí. ẹ sà kò ń ṣẹjọ́ èmi náà ṣẹ́rí ọmọlólú tẹ̀ ń wò yìí ó ti fi ìfẹ́ hàn sí mi gan-an ó ti jẹ́ kí n mọ ìyàtọ̀ láàrin ọkùnrin ẹlẹ́tàn àti olódodo ọkùnrin. sórí bó ṣe wà èmi ò ròyìn pé ó yẹ pé ó ń gba èèyàn kankan láàyè láti wá sínú ilé ayé ẹ kó dẹ̀ da ikọ̀ sí nítorí pé ìwọ tí mo wo ẹ ọlọ́run dá ẹ pé odò ń wò lójú ó rẹwà lóbìnrin ó ní ọpọlọ odò rí mọ́yàn o ní ìwà o tún ní ẹwà wáyé tó ṣe máa wá gba ọkùnrin kan láyè kó wá sínú ilé ayé ẹ láti wá da ilé ayé ẹ rú ìyí iṣẹ́ rèé ó bẹ̀rẹ̀ sí ṣe ségesège ò ní wá ẹjọ́ tó bá tún jàjà wá náà ò ní concentrate gbogbo nǹkan tó bá gbé fẹ́ ṣe wọn á dá gbogbo ẹ̀ pọ̀ wáyé Ọlámídé mo bẹ̀ nítorí Ọlọ́run má fi ilé ayé ẹ lẹ̀ fún ẹ̀dá àlàyé kankan láti máa control ọlọ́run ló dá ẹ ọlọ́run ló ní ilé ayé ẹ ìwọ dẹnu wàá sọ bó ṣe fẹ́ kí ilé ayé ẹ rí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run àlàyé á ṣe ọkọ tiẹ̀ fún ẹ á fún ẹni tí wàá máa pè ní bàbá á fún ẹ lẹ́ni tó máa máa fún ẹ ní ìdùnnú àti ayọ̀ ọkàn á fún ẹ adé orí á fún ẹ egungun ìhà ẹ á fún ẹ ẹni tó máa ṣe bàbá fún àwọn ọmọ ẹ. àmì o ṣé Ọmọlúlú thank you so very much. Uh, okay Alamide <laughs> mo mọ̀ pé ẹ kò lè lò yẹn láti fẹ́ fi tì mí sọ́nà pé mi yẹn. I want you to show me that radiant smile. Come on, yeah, that smile. Show me your 32. <laughs> you know I love you so much. And you're so dear to me. Mo ṣe dọ́fíìsì náà parí mu náà. Ọmọ yóò ṣe wá. Mo máa gbọ́dọ̀ lọ yọjú sí i. Torí àwọn ṣe ní kìtì ọkọ̀ wa wọ̀ ẹ̀ náà. Ṣọ́kìrì ọlọ́mọ àrùn mọ́ ṣe ti bọ̀. You know I don't play with you. But... Uh, ah, I'll always be there for Thank you. Thank you so much. Uh, okay. Okay. Mo fẹ́ gbọ́ tí ni màá ṣe bó ṣe ṣe yẹ mo máa yọ kájọ lọ. Kristi ọba àánú ẹ ṣe. Ewu mi ìfẹ́ ah! tí mo ti rí pé inú ilé ọmọ Lolú ni mo ti máa rí bùjókòó ayọ̀ ṣàdédé ni mo wá rí wọn tó dé tó tó wá fẹ́ ba àbújókòó náà jẹ́ fún mi èyí tó tún wá dùn mí jù tó tó tó tó dùn mí jù ìjọ tó yẹ kémi àtọmọ lolúkájọ ní àjọṣepọ̀ tó yẹ kó jẹ́ okùn ìfẹ́ àárín èmi àti ọmọ lolú àwọn náà lọ tún wá pè lọ gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ mi àtìgbà yẹn náà lọmọ lolú ò ti fìfẹ́ hàn sí mi mọ́ òun lèmi náà ṣe dàbí ọgbọ́n ni mo fi wá tiẹ̀ kàn ọ̀rẹ́ mi. Ah, ojú mi rí owó orí ọmọ. lèmi tí mo rò pé ẹkún mi ti padà dayọ̀ tí mo lérò pé mo tún ti rí ìfẹ́. tí mo lérò pọ́lọ́ ó ti sọ bànújẹ́ mi dògo fún mi. Wáyé mi. Wáyé mi. Ìjọ tó tún yẹ kí èmi àti ọmọ lólú ká so okùn fẹ́ wa pọ̀. Ọlọ́dẹ̀ bá mi fàṣẹ sí lọ́mọbìnrin rádaràdà kan ló dédé pé ló gbé kúrò lọ́dọ̀ mi kò dé sọ́jọ́ yẹn dẹjọ́ ìbànújẹ́ fún mi torí tí bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ yìí látìgbà yẹn ọmọlúlú ò ti pè mí báyìí mi ò tí ì rí lẹ́nu ọ̀nà lé mi ṣé kò ṣe pé lè tún ti mọ ọmọ mi lọ́wọ́. pẹ̀lú gbogbo nǹkan tá kí ọlá ṣe fún ẹ tó tún wá rí ìdùnnú lọ́mọbìnrin kan tó kọ̀ wá fọ̀m nowhere ló tún fẹ́ wá dí ẹ lọ́wọ́. wọ́n ọ̀rẹ́ mi irú èèyàn bẹ́ẹ̀ a máa ń wá tiẹ̀ kan ni o mo ní mo mọ̀ níbo mo fẹ́ lọ mi nìyàn kọ̀ọ̀kan ta ló fẹ́ gbèjà mi jà. ó ní mi olóòlè yàn màá mú ẹ jáde ọ̀rẹ́ mi ṣáà farabalẹ̀. farabalẹ̀ ẹ wàá mú mi jáde. Ah, màá mú ẹ jáde sórí ẹsẹ̀ mi ẹsẹ̀ mi màá fi mú ẹ débi tó lérò ah. ṣáà fara ẹ balẹ̀ orí mi olóòlè yàn o ṣáà mọ̀ mí ìwọ náà mọ̀ mí nà ó. wọ́n mú obìnrin yìí jọ torí ọlọ́run jọ mo bẹ́ẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ mẹ́jà káàbúrò mi kú àlẹ́ nìkankan. ẹnìkankan ò ní kú ikú kíkú kankan bí ó kì í ṣe ti yíyé ilẹ̀ anúlẹ̀ wà yìí ogun tí Jésù Kristi bá sì ti fi hàn yàn ogun náà ti ṣẹ́ ogun tó ti ṣẹ́ nínú ayé àbúrò yín kò ní gbé rí mọ́ àmọ́ arábìnrin èrè kí lẹ fẹ́ jẹ nínú kẹ́ bá tọmọlàkejì jẹ ẹ̀dá kan sáré ni ilé ayé ò lọ síbi kankan kí ló dé tẹ̀yìn òdi òpó jésù kristi ọba àánú kẹ́ẹ̀dìmú kẹ́ẹ̀lẹ́ bá aráàánú gbà kí lèrè tẹ́ fẹ́ jẹ nípa ìrìn àjò arábìnrin yìí tẹ́ ẹ̀ dàrú ẹ̀yin ọba wa ní sùúrù kẹjẹ́ kí jésù kristi ọba àánú kó yàn fún yín kẹ́ẹ̀lẹ́ bá àrí àánú gbà nígbẹ̀yìn ó mà ṣe o ẹ wo àǹtí ẹ̀yin ẹ fọkàn ara yín balẹ̀ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé ogun tí Jésù ti ṣẹ́ nínú ayé àbúrò yín kò ní gbẹ́rí mọ́ ṣe rí àwọn omi tó ń bẹ lọ́wọ́ yín tẹ́lẹ̀ yẹn ẹ make sure pé ẹ ń lò fún wọn ní gbogbo ìgbà kẹ́ẹ̀dẹ̀ mọ́ pé káńdù yìí ká ní gbogbo ìgbà kẹ́ẹ̀dẹ̀ mọ́ gbàgbé àwọn psalm tí wọ́n ní kẹ̀kẹ́ máa kà ẹ bá ti ń ṣe eléyìí Jésù Kristi á tún jẹ́wọ́ agbára rẹ̀ máa yí àbúrò yín jù bẹ́ẹ̀ Ọlọ́run àtolùgbàlà wà pẹ̀lú yín ẹ ti gbọ́ ẹ fọkàn balẹ̀ bá mi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ lọ́hùn ìgbà ìmọ̀ ní ẹjọ́. ìgbà ìmọ̀ ní ilé di dandan kẹ́ ẹ ráàánú gbà àmọ́ ẹ máa ronú ìjìnlẹ̀ kí tó ṣe ohun gbogbo jésù kristi ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronú pìwàdà ọlọ́run á tún yín sílẹ̀ pásítọ̀ àforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín ẹ̀jẹ̀ dábàá ní